الحمد لله الذي خلق خلقه فسواه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه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 tọ́lọ̀ ń sì wá pa àwọn màláíkà láṣẹ pé kí wọ́n forí kalẹ̀ fún anabi adam aleyhi salam gbogbo wọn ló forí kalẹ̀ àyàfi iblis olókọ̀ láti forí kalẹ̀ fún baba ńlá wa adam aleyhi salam tó ti pàṣẹ bẹ́ẹ̀ tó di ọ̀kan nínú àwọn kèfèrí báwo ni ọlọ́run ti sọ yìí pé kí wọ́n forí kalẹ̀ fún adam ní ìgbà tí ìbílísù ń bẹ láàrin wọn tí ó sì jọkan nínú wọn eléyìí ń bí ìbéèrè púpọ̀ látọ̀dọ̀ àwọn èèyàn ṣùgbọ́n ìwádìí fi hàn wá wípé àwọn àlejànú wọn kì í ṣe mẹláíkà rárá o nítorí pé àwọn mẹláíkà khuliqu min nur àtàrà àmàlẹ̀ lọ́lọ́run ti dá àwọn mẹláíkà ṣùgbọ́n àwọn àlejànú khuliqu min nar àtàrà ná lọ́lọ́wọ́n bá ti dáhùn àlùjànnú tiwọn a sì máa pé ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ́lẹ̀ àti iná ọlọ́wọ́n bá ní wàlìjáná khalaqnahu min qablu min nari samum àwọn àlùjànnú àti dáhùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ni pé ìṣẹ̀dá wọn ti síwájú dídáyà ọlọ́run dáhùn látara náà samum eléyìí fi hàn yìí pé àlejànú ti síwájú ènìyàn máa bẹ àlejànú ọlọ́run ti dá wọn ṣáájú kó tó dá èèyàn ṣùgbọ́n látara ná lọ́lọ́run ti dá wọn àlejànú nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ṣàlàyé fún wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn mẹ̀láìkà khuliqu min nur látara àmàlẹ̀ lọ́lọ́run bá ti dá wọn nígbà tó sì dá wọn àlejànú látara ná ó sì dá wa tá a jẹ́ èèyàn látara tó ti sọ fún wa tẹ́lẹ̀ yanni kó ti ṣàlàyé fún wa kí ló ń fi dá baba ńlá wa ohun tá a fi dá baba ńlá náà la fi dá àwọn ọmọ rẹ̀ ọlọ́wọ́n bá tún ròyìn àwọn mẹláìkà wípé àwọn mẹláìkà ibadun mukramun la yasbiqunahu bilqawl wa hum bi amrihi ya'malun. àwọn ẹrú alápọ̀nlé ni àwọn màláíkà o wọn kì í wé síwájú bó sọ wọn kì í síwájú ọlọ́wọ́ bá sọ̀rọ̀ àti bá ni wọ́n sì máa fi ṣe wò àwọn àlejànú àwọn ń tiwọn olùgbàgbọ́ òdodo wà nù wọn sì wà nínú ọlọ́wọ́n bá wa ọsàn nínú alukur'an ó ní ọ̀lẹ́dọ̀kọ́lọ́ fi umamin kọ́dọ̀kọ́lẹ́t mi kọ́bìlìkùn mi nàìjíríà wọ́n ẹ̀ǹsì fi náàrù ọlọ́ni ẹ̀ darapọ̀ mọ́ wa àwọn àjọ ọlọ́kan àjọkan tó ti síwájú yín nínú àwọn àlejò náà àti àwọn èèyàn gbogbo yín pátá ìjọ máa nínú náà. nǹkan kọ́kọ́ ni ó kó àwọn àlìjánu tí ó wọná wọná bí ìbá ṣe ìṣèkèfèrí àti títakùtọ̀ lọ́hùn eléyìí wá nínú Suratul A'raf ọlọ́wọ́n bá tún sọ nípa àwọn àlìjánu nínú Suratul jin pé wa anna mi nà muslimun wa mi minna al-qasitun faman aslama fa xarra taharraw rashada wa amma al-qasituna fa kanu li jahannama hataba. pé àwọn mùsùlùmí ń bẹ nínú àwọn àwọn ẹni tí kìí sì ṣe mùsùlùmí wọn ń bẹ nínú àwọn àwọn ẹni tó gba ìsìláàmù nínú àwọn àwọn làwọn ẹni tó rí ojú ọ̀nà tó ṣùgbọ́n àwọn ẹni tó ṣe pé wọ́n yapa wọ́n sá ìgbàgbọ́ àwọn ni ó jẹ èkó náà jahannam báyìí ó hàn gbangba pé àwọn màláìka kìí sàwọn làwọn àlùjànnú. àwọn àlejànú kìí sàwọn làwọn màláìkà nítorí pé àwọn àlejànú olùgbàgbọ́ òdodo wà nínú wa káfìrí wà nínú wa yàtọ̀ sáwọn tó ti gbogbo wọn pátá ẹrú sì ni wọ́n jẹ fọ́lọ́run kò sí nínú wa wọn kìí wí síwájú bó tó sọ àti làwọn máa ń aláìníkùn tí a jẹun sí làwọn la yakuluna wala yashrabun àwọn mẹlẹ́kà kìí jẹ àwọn mẹlẹ́kà kìí sì mu àwọn mẹlẹ́kà kìí jẹun àwọn mẹlẹ́kà kìí mu yàtọ̀ sáwọn àlejànú yakuluna wa yashrabun àwọn máa ń jẹ àwọn máa mu àwọn máa ń jẹ àwọn máa mu ó nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. nígbà táwọn àlejànú tọrọ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam àwọn ń fẹ́ kábà wọn fi nǹkan kan lẹ̀ táwọn máa jẹ lóúnjẹ anabi ni lakum kullu azmin dhukira ismullahi alayhi gbogbo egungun gbogbo egungun ẹran tá a pa tó ṣe pé ńgbà tá à ń pa ẹran adarúkọ ọba sí egungun oúnjẹ nífẹ̀ẹ́ yìí o. tajidunahu awfara ma yakunu lahma téèkùn bá ti tẹ̀yìn lọ́wọ́ tá ìtẹ̀yìn lọ́wọ́ ẹ bá ipò kún fọ́fọ́ fún ẹran àwa ti jẹ ẹran ara rẹ̀ ṣùgbọ́n téèkùn yẹn bá ti tẹ àlùjọ̀nú lọ́wọ́ tá ìtẹ̀ lọ́wọ́ ẹran tó pọ̀ oṣù padà sára egungun yẹn ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú kó jẹ́ ipe adarúkọ ọlọ́run ọba wa sí ara ẹran tó lé egungun yẹn ṣáájú kótó dikọ apá eléyìí ó ń fi hàn wá gbangba wọ́tọ̀ làlùjáná ọ̀tọ̀ ni màláìka torí rẹ̀ ńgbà tó lọ́wọ́ bá wa tó sọ pé fasajada al-malaikatu kulluhum ajma'un illa iblis àwọn màláìka gbogbo wọn lápapọ̀ wọn wọ́n forí kalẹ̀ fún ádámù aleyhi salam àyàfi iblis onìkan ló kọ̀ láti ṣe bẹ́ẹ̀ sísọ yìí pé àfi ìbílíìs kò túmọ̀ sí pé ìbílíìs jọ kan nínú àwọn mẹláìka abẹ́dẹ̀n táwa pẹ́sẹ̀ tọ́sẹ̀ ló yọ kúrò nínú mẹláìka abẹ́dẹ̀n kìí ṣe mẹláìka tẹ́lẹ̀ náà kìí ṣe mẹláìka tẹ́lẹ̀ náà ọkàn wà láàrin wa ni ọkàn wà láàrin wa ni gẹ́gẹ́ bọ́lá ti sọ nínú suratul kahf onífẹsẹ̀jẹ̀dù illa ìbílíìs kana minal jinn fafasaqa an amri rabbih ọlọ́ni gbogbo amẹ́lẹ́kà ti forí kalẹ̀ ní kí atọ́lọ̀ ń pa wọn láṣẹ kó forí kalẹ̀ fún Adam àyàfi ìbílísù nìkan tó jẹ́ pé lára àlìjànú ló ń wà tó jẹ́ pé lára àwọn àlìjànú ló ń wà kò sí nínú àwọn mẹ́lẹ́kà fafasaqa an amri rabbih ó sì pò kí ìsásí ọlọ́nkọ eléyìí fi hàn yín pé ìyàtọ̀ gédégédé wà láàrin àlùjọ̀nú àti àwọn màláíkà jẹ́tẹ́lẹ̀ bá rí bẹ́ẹ̀ báwọn á ṣe sọ pé fasajada al-malaikatu kulluhum ajma'un illa iblis eléyìí tó túmọ̀ sí al-istithna min ghayri jins afa nǹkan yọ kúrò nínú tí èsẹ̀ yà rẹ̀ àwọn màláíkà forí kalẹ̀ àyàfi iblis. báwo ni ìbílísì òṣèjọ́ kan nínú wa tí wọ́n á ní àyàfi eléyìí ẹsẹ̀ nǹkan tí a gbọ́rí ó wà nínú ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pé jaa ko lohun kulluhum illa je jaa ko lohun kulluhum illa àwọn èèyàn yẹn gbogbo wọn ni wọ́n wá o àyàfi kẹ́tẹ́kẹ́tẹ́ kan àwọn èèyàn yẹn gbogbo wọn ni wọ́n wá o. àyàfi kẹ́tẹ́kẹ́tẹ́ kan eléyìí ẹsẹ̀ nǹkan tí etí ọ̀gbọ́rí bákan náà wàá sọ pé lè alayhi alfu naira illa qalama lè alayhi alfu naira illa qalama ó jẹ mí ní ẹgbẹ̀rún náírà àyàfi gègé kan ó jẹ mí ní ẹgbẹ̀rún náírà àyàfi gègé kan gbogbo eléyìí táwọn èèyàn máa gbọ́ ni. wàyí o ǹjẹ́ àlùjọ̀nù wọn wà lórí pàkan tí wọ́n ní nǹkan kan tán lè ṣe fún yàn tí ní àìdá kan tán lè ṣe sí yàn. àkọ́kọ́ ni pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara rẹ̀ ó sì ṣe léèwọ̀ lórí àwọn ẹ̀dá rẹ̀ èèyàn àti ọlọ́run ya nafsi. وجعلته بينكم محرما فلا تظالموا ẹ̀yin arú mi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe àbòsí ṣíṣe léèwọ̀ láàrin yín ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín o Ọlọ́run ṣe léèwọ̀ pé kálíjànú ó ṣàbòsí sálíjànú ó ṣe léèwọ̀ kéèyàn ó ṣàbòsí séèyàn ó ṣe léèwọ̀ kálíjànú ó ṣàbòsí séèyàn ó sì ṣe léèwọ̀ kéèyàn ó ṣàbòsí sálíjànú nítorí pé Ọlọ́run bá wa kò gba àbòsí láyè ó ṣe léèwọ̀ àlejànú kan àgbọ́dọ̀ ṣàbòsí sí nǹkankan àlejànú àbẹ̀yàn èèyàn àgbọ́dọ̀ ṣàbòsí sí nǹkankan èèyàn tàbí àlejànú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àbòsí ń ṣẹlẹ̀ nítorí pé ọmọ èèyàn àti àlejànú kan alára ọ̀pọ̀lọpọ̀ nínú àṣẹ ọlọ́run tó fi pa wọ́n ni wọ́n gbọ́ tí wọ́n kọ̀ láti tẹ̀lé tí wọ́n fẹ́ tí pàlàbà rẹ̀ tó ti pé ńtọ́lọ̀ ní kí wọ́n má ṣe ni wọ́n ṣe yàtọ̀ sáwọn màláìkà àwọn tó ti pé la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun wọn kì í sọ síwájú kọ́ lọ́wọ́ bá owó tó wí àti ọlọ́wọ́ bá wa làwọn máa fi ṣiṣẹ́ kò sí tàbí ṣùgbọ́n o ìgbà àlejànú wọn ní agbára láti fi ara ní ọmọ ènìyàn wọn máa fara níyàn kọ́dà ìnira tó máa ń ṣe fún yàn nígbà míì ó lè lakú lọ wọ́n lè ṣe sábàbí ikú fún yàn wọ́n lè pààyàn ó sì ṣe é ṣe nígbà míì kọjá pé ìnira eléyìí tí wọ́n kó báyàn oníkẹ́ kó wọ́n máa sọ̀yàn lóko ó ṣe é kálíjà ni wọ́n máa lè lóko ó ṣe é nígbà míì kó máa dún koko mọ́ kó máa ṣẹ̀rù bọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn nǹkan eléyìí ti súnà anábì sallallahu aliyu wasallam tó fi hàn wá ikọ́ máa ń ṣẹlẹ̀ gbọ́wọ́ àlùjánu àti ntí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ tó fi hàn wá pàlùjánu lè ṣe fún yàn ó nínú súnà sallallahu alaihi wasallam pàdàbí yọ̀ǹda fún arákùnrin kan nínú àwọn tó lọ sójú ogun kan wípé padà láti lọ wà láfíà ìyàwó rẹ nítorí pọ́lẹ́sẹ̀sẹ̀ gbé ìyàwó ni wọ́n wà lójú ogun yìí ọkùnrin yìí wá ń jẹran àti padà sílé kọ́ lọ ìyàwó tó ẹsẹ̀ fẹ́ tí ọkùnrin yìí tó délé ọbẹ̀ ìyàwó lẹ́nu àná eléyìí bí nínú kí wá ṣe àná ṣèṣe kò lọ síta tẹ́lẹ̀ náà wọ́n tí mo kí ló gbé ọ wá sẹ́nu lẹ̀kùn ọkùnrin yìí báyìí ọkọ ìwà tíyàwó rẹ̀ yìí wù ọkọ fún un ṣùgbọ́n ìyàwó sọ fún mi pé wọlé kó owó tí ń bẹ nu lé kó fi lè ba àmọ́ tó lé mi jáde arákùnrin yìí wọlé lọ́ba ba ìjòkà ńlá tó ti lọ́pọ̀ mọ́ ibùsùn wa ọkùnrin yìí. ọjà ẹni tó ẹsẹ̀ fẹ́ yà wò ọ̀dọ́ sì ni tí agbára ń bẹ lára rẹ̀ pípadà tó sì padà sílé yẹn ọ̀padà tó ń ti ọ̀kọ̀ lọ́wọ́ rẹ̀ ni ní ìgbà tó rí ejò yìí báyìí ọsọ ejò yìí ní ọ̀kọ̀ bí bá tí ọ̀kọ̀ bá iná ni arákùnrin yìí náà gbẹ́mìí mi o àti ẹ̀ máa fala yudra ayyuhuma asbaqu mawtan alhayyatu am ar-rajul débi ká àmà tálẹ̀ ni tó síwájú ẹnìkan kú náà àwọn méjèèjì tí èjò yìí ni àbí ọkùnrin yìí báyìí ní ìgbà tí ìròyìn dé tí anabi muhammed sallallahu alayhi wa sallam anabi kọ fún wa látọjọ́ náà láti máa pa àwọn àlejànú tí wọ́n máa wọnú ilé àwọn èèyàn lọ anabi kọ fún wa láti máa ṣe kúpa àlejànú tí máa wọlé àyàfi lẹ́yìn ìgbà tá a bá ti ṣèkìlọ̀ fún fún ọjọ́ mẹ́ta nítorí pé àlejànú ó lè yíra rẹ̀ padà tí àwòrán tó bá fẹ́ ó lè wà láwòrán ejò ó lè wà aláwòrán nǹkan míì ẹ wàá kìlọ̀ fún ẹ sọ fún ejò yẹn tó bá ti pé èèyàn bá ní ọ tó bá pé àlejò àánú bá ní ọ má tún wá sílé yìí máa o tó bá ń bẹ̀rù ọlọ́wọ́ tó bá pé àlejò àánú bá ní ọ má tún wá sílé yìí máa o tó bá ń bẹ̀rù ọlọ́wọ́ ẹ sì kìlọ̀ fún bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́ta tó bá wọn gbọ́ tí ó gbà láti fi bẹ̀ sílẹ̀ gbà náà tó pa bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní ẹ kìlọ̀ fún yín ó ní í ṣe pẹ̀lú Madina ni o àmọ́ gbogbo yòówù tẹ́ bá ti rédíò ànábì náà lóní ká ẹ máa pa kọ́nà débi kọ́ sọ pé uqtulul aswadayni fi ssalah al-hayyata wal-aqrab ẹ pa wọn kọ́nà kó ti pẹ́ẹ́n ṣe sọ́láàt ejò àti àkekèé ẹ pa wọn kọ́nà kó ti pẹ́ẹ́n ṣe sọ́láàt ńlẹ́rìí wọn. eléyìí fi hàn wá igi àlejànú wọ́n lè kó ìnira báyà kódà wọ́n lè ṣe sábàbí ikú èèyàn àti pé àlejànú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láyé ó fi hàn pé bẹ́ẹ̀ ni wọ́n ní agbára láti kó ìnira báyà gẹ́gẹ́ bí àwọn ìròyìn tí èèyàn ń gbọ́ tó pọ̀ wípé èèyàn lè lọ sílé àlàpà ilé tó jẹ́ pé àwọn èèyàn kì í gbé ilé tó ti da oró téèyàn gbé bẹ́ẹ̀ máa bí kọlọlọ kọlọlọ kọlọ kó sọpọ lọ sègbẹsẹ ń bẹ abọ́tí ẹwọ́ bẹ ń wo bó nílé yìí rí ọkàn rí tí àwọn òkú wa ń bọ ni láti ibikíbi wọ́n máa sọ ní òkú tí ò ní tàsí ọmọ òkúta nílẹ̀kùn abọ́fẹ́ kábùkù ní òkú yóò bá tún máa wá so ẹ̀mí àìrí nìyẹn àwọn àlìjànú nìyẹn wo rí wọn àwọn ń sè ń rí ọ. ó ti àṣeṣe kó máa gbóhùn kó máa gbóhùn kó máa ti ń fọ̀hún ó ṣeṣe kó gbọ́ kí nǹkan máa kùn kí nǹkan kùn lẹ́gbẹ̀ẹ́ kò sì má rí ti ń kùn ó ṣeéṣe kó rí kí nǹkan ọmọ rọ́ kẹ̀kẹ́ bí ìgbà tí ilé fẹ́ wó dànù kó sì má rí ilé tí wọ́n fẹ́ wó bí ìgbà tí àwọn ẹtúntún gi tí wọ́n fi sọ́tún tí wọ́n fi sósì láì rí gi àwọn àlìjánu nìyẹn ó ṣeé ṣe kó yọ sí ọ ní àwòrán kan tí ó bọ ọ lẹ́rù ó ṣeé ṣe kó rí pé èèyàn lé ọ kó má kó rí pé nǹkan kan lé ọ kó má rí bẹ́ẹ̀ ni nínú nira eléyìí tí àlìjánu lè kó báyà òun náà ní kó àlìjánu lè wárí yàn bákan méjì ni o táàlì dànù bá wárí yàn ó lè wá ara rẹ̀ bí ẹṣin àwòlẹ kọsìdìl ìdá ó lè wárí yàn pẹ̀lú ẹ̀mí pò nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú ẹ̀mí pò nífẹ̀ẹ́ wẹ̀ onífẹ̀ẹ́ yàn torí ra àlìjànúbìnrin ó lè wọnú ara èèyàn lọ́kùnrin pẹ̀lú ẹ̀mí pò nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni àlìjànúkùnrin ó lè wárí èèyàn lóbìnrin pẹ̀lú ẹ̀mí kò nífẹ̀ẹ́ rẹ̀ ìgbà míì àlejànú sì máa ń wá ara àwọn èèyàn pẹ̀lú ẹ̀mí kò wọ́n fara ní pẹ̀lú ẹ̀mí kò wọ́n kò nira bá àbí nítorí sábàbí míì nínú àwọn sábàbí tó ṣe kọ́ lọ́wọ́ ọba lóye al ọmọ ti fi hàn wá o wípé eléyìí kìí ṣe ní tẹ̀yàn lè takò pa àlìjánu ń wọ̀yàn àlìjánu ń wárí èèyàn kìí ṣe ní tó lè takò ohun tó ń ṣẹlẹ̀ ni tálkùránì sì jẹ́rìí sí ọlọ́wọ́n bá sọ nínú Suratul Baqara nípa àwọn ẹni tó ń jẹ owó èlé ó ní alladhina ya'kuluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas. ìdèdí àwọn ẹni tí ń jẹ owó èlé tó di lọ́la kìyàmà láti inú sàárì wọn kò ní í yàtọ̀ sí ìdèdí ẹni tí ṣètọ́ọ̀nì fọwọ́bà ẹ̀sìn mọ̀kàrà àlìjánu ni ṣètọ́ọ̀n yẹn ni pé ìdìde wèrè ìní ìdìde àwọn ẹni tí ń jẹ owó èlé ọ̀jẹ̀ tó di lọ́la gbẹ̀ndà kìyàmà kọ́lọ́mọ́ bọ́ sọ́ kọ́lá wa. ni tí àwọn ahlu sunnati wal jama'a tí wọ́n máa fi sẹ̀rí lórí pé bẹ́ẹ̀ ni àlìjánu ó lè wárí yàn àlìjánu lè wárí yàn torí ẹ̀ nígbà tí àlìjánu bá wárí yàn báyìí tọ́lọ́wọ́n bá bá fi wọ́n ṣe kò pẹ̀lú ẹni tí ó ṣe rúkúyà fẹ́ni tí àlìjánu wọ rẹ̀ yí báyìí ẹni tí wọ́n ṣe rúkúyà fún yóò ṣubú dákú lọ àlìjànú ọmọ wa gbẹnu rẹ̀ sọ̀rọ̀ yọọ máa gbẹnu rẹ̀ sọ̀rọ̀ talẹni tó rán ọ sí kí ló kọ rẹ̀ ń jẹ́ ṣé mùsùlùmí ni wọ́n ní àbí kèfèrí kí ló dé tó fi wá ara rẹ̀ báyìí wọ́n máa bá sọ̀rọ̀ wọ́n máa wá kí àwọn àyà alukur'an títí ọlọ́wọ́n bó fi ṣe tálẹ̀jànú yóò fi jáde lára rẹ̀ tábà bá sọ lẹ́rọ̀ bàbá lòun ò ní jáde wọ́n bá gbé gbóná wọ́n bá gbé gbóná débi pé wọ́n lè máa na ẹni tí ó dákú yẹn tálẹjà níwọ lára rẹ̀ ńkùmà wọ́n máa na ńkùmà bí kúkú bí yíyẹ àlùjánu yẹn ni wọ́n máa pariwo tí wọ́n máa ké tètè tọlọmọ bó fi fagbára wọn ká tọlọmọ bá fagbára wọn ká yọ jáde anabi sallallahu alayhi wa sallam onáfihàn wa nínú hadith. gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àlùjọ̀nù ó lè wọ ara èèyàn ní ọjọ́ kan ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ wá bẹ̀ wò lásìkò ìgbà tí ń ṣe al nínú anábì sallallahu alaihi sin ìyàwó yẹn ó sìn díẹ̀ ibi títí wọ́n ń sìn lọ kó tó di pé ó padà sí mọ́sálásí àwọn ẹni nínú àwọn ansar wọ́n rí anabi muhammad sallallahu alayhi wa sallam ti ń obìnrin nínú òkùnkùn bá márìn ni ẹ wá o ìyàwó o mi wò o subhanallah. a ah, ọmọ ṣe o sáwọn àmàrò aburú sá anabi ni anabi ni a ah, inna shaytana yajri min ibni adama majra dam ṣètọ́ni tẹ́rí yẹn ń sáré lára ọmọ èèyàn ni ní ìsáré ẹ̀jẹ̀ gẹ́gẹ́jẹ̀ sí rush lára ẹni tí ó ti kú bẹ́ẹ̀ la ṣètọ́ni rush lára wa torí ẹ̀ ó túmọ̀ sí pé àlejànú. ó lè wọnú ara èèyàn. Abul Hasan al-Ash'ari rahimahullah nínú tírà rẹ̀ maqalatul islamiyyin afaani innahum ay ahlu sunnati wal jama'a yaquluna innal jinni yadkhulu fi badani al-masru' ó ní àwọn ahlu sunnah. nínú gbàgbọ́ tiwọn òun náà ní kí wọ́n máa ń sọ pé àlùjànnú ó lè wọ ara ẹni tí áńgànà ń ṣe nínú tí máa bí áńgànà tí máa bí ọdẹ orí òun náà ní kí àlùjànnú ó wọ ara èèyàn ẹ̀rí wọn náà sì ni àyà àríbà alladhina ya'kuluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu الشيطان من المس. al-mas. páwọn ẹni tí ń jẹ wéèlì ìdìde wọn nínú sàárè wọn lọ́la àgbéǹde al-qiyama kò ní í yàtọ̀ sí ìdìde ẹni tí àlùjánu fọwọ́ bá o ìdìde wèrè ni. ọwa wípé abdullah ọmọ ìmáàmù ahmed rahimahullah òní qultu mo sọ fún bàbá mi ahmed ibn hanbal mo ní inna qawman yaz'umuna anna al-jinniya la yadkhulu fi badani al-insi ó ní àwọn èèyàn kan fanu sọ pé àlìjánu kan ò sí o tó lè wárí èèyàn fáwọn èèyàn kan máa purọ́ sọ pé àlìjánu kan ò sí tó lè wárí èèyàn mò ń bi bàbá mi léèrè bẹ́ẹ̀. faqala ya bunayya bàbá mi wá dá mi lóhùn ó ní ìrẹ́ ọmọ mi kékeré yìí báyìí ni ń pa o nígbà tí sọ pé lè wárí Irọ ni wọn ń pa o huwa dha yatakallamu ala lisanihi ó ní àlùjànnú kọ́ nìyí tí ń sọ̀rọ̀ ya. ahọ́n èèyàn lásìkò tí wọ́n ń ṣe rúkúyà fẹ́ nìkan wọ́n rí pé àlùjànnú ń sọ̀rọ̀ ahọ́n ọwọ́ nínú àwọn àdìsí anábà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí tí Ahmad ibn Hanbal àti Bayhaqi tí wọ́n gbé jáde ikpe arábìnrin kan ó gbé ọmọ rẹ̀ kékeré ọmọ tó ṣe ikpe ọdún orí ń dà láàmú subhanallah ó gbé wá bá nabi wa sallallahu alayhi wa alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wá bẹ̀rẹ̀ sí ní sọ ikpe ukhruj aduwallah ìrì ọ̀tọ̀ ọlọ́run jáde kúrò lára ọmọ yìí ìrì ọ̀tọ̀ ọlọ́run jáde kúrò lára ọmọ yìí nínú ẹgbàá wa mi anabi ni ukhruj aduwallah ana rasulullah jáde kúrò lára rẹ̀ ìrì ọ̀tọ̀ ọlọ́run torí kó ti ṣe ọlọ́run lèmi ìránṣẹ́ ọlọ́run lèmi tí mò ń kọ́ lásẹ̀ yìí fabariya as-sabi ọmọ yìí sì gbádùn obìnrin yìí báyìí ìyá ọmọ lọ́ba lọ kó ẹ̀bùn wa fanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀bùn yìí ó jẹ́ mílìkì tó ti gbẹ ẹ̀bùn yìí ó mílìkì tó ti gbẹ àti ọ̀rá sọmọ ẹni gbẹni tó kọ mẹni. ẹ̀bùn yìí ọjẹ́ mílìkì tó ti gbẹ àti ọ̀rá àti àgbò ńlá méjì nítorí pé sallallahu alayhi wa sallam ọ̀pá alijanu tó wọ́ ọmọ yìí lara kọ́ jáde àlejànú sì jáde ọwọ́ abùn anabi sallallahu alayhi wa sallam lẹ́bùn torí pé anabi sallallahu alayhi wa sallam a máa gbẹ̀bùn gbọ́n kọjọ yọ tó àzọpọ̀ afọ àjẹsára nìwọ. anabi sallallahu alayhi ọgbà mílìkì gbígbẹ yẹn ó tún gba ọ̀ráyìn ọwọ́ amú nínú àgbò méjèèjì ó fi kan lẹ̀ fún. báyìí ọlọ́wọ́n bá ṣe ọmọ yìí gbádùn sẹ́nìkan wàá jẹ́ kóun náà gbádùn yọ sọ pé kò lè ṣeéṣe kálíjà náà ọ̀nà táde ti si gbà wá ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ nítorí bá ti ṣẹlẹ̀ wọ́n ní kò ṣeé ṣe fọ́pọlọ tó pé láti sọ pé kò sí ọpọlọ tó bá ti dàrú ló máa ń sọ pé ntọ́sẹ̀lẹ̀ ò sí torí ẹ̀ ọ̀dọ̀ wa wa o àwa gbà wípé tó máa ń sọ pé ọpọlọ èèyàn dàrú ó ṣeé ṣe. kọ́yẹ́ kó alìjánu lọ fọwọ́ bà gẹ́gẹ́ bí àwọn àṣẹlẹ̀ yìí ó sì ṣeé ṣe pé nǹkan míì ló ṣe tó mú kọ́pọ̀ lọ́ dàrú ó ṣeé ṣe pé nǹkan míì ló tó mú dàrú ti wí pé àti aburú tí àlùjánu tí máa ń ṣe fún yà ó náà ní alwaswasa ìròyìnròyìn àwọn àlùjánu àwọn ṣetán wọn máa ń dàbò yà ìròyìnròyìn tó bá ń bá yẹn jà bàbá ńlá àrùn ni ìdí inú tó fi jẹ́ pé ẹni tí ìròyìnròyìn bá ń bá jà wọn kì í rẹ́sìn sí yóò lọ tọ̀ yóò ti tábà àkókò tó bá jáde kúrò níbi tó ti tábà yóò tún padà síbẹ̀ pé ìrántí tábà yóò máa wọlé yóò máa jáde yóò máa wọlé yóò máa jáde inú àṣetọ́ ni wọ́n á dùn pé ètò àti ẹ̀rí ṣe fẹ́lẹ̀ yìí dábẹ́. ẹlòmíà sàlùwàlà yóò ti parí àlùwàlà yẹn yóò tún wọn máa ṣe iye méjì pé ǹjẹ́ mo wá fapá àbí nfapá ṣé mo fapá àbí nfapá orí bẹ́ẹ̀ ni ọ wà títí tún ìparí sọ́láàtì. ẹlòmíà parí àlùwàlà yóò fẹ́ wọ mọ́ṣáláṣí ọba tún padà kí ló dé ó ìgbà tí so ń jábọ́ tọ́ba tún àlọ́ àlọ́ tọ́ba tún dédé dé bẹ́ẹ̀ yóò tún á ah, àlọ́ ti túká orí bẹ́ẹ̀ ni ọmọ wa tí wọ́n máa ń ti àti márùwà tí ò ní ládàá títí tún ìparí sọ̀láàtì. wàlà hawla wàlà quwwata illa billah. kọ́dà ẹlòmíì máa ṣe pé kọ́ máa wò ó pé dàbí gbà tó ti kọ̀ ńlẹ̀ ọ̀kọ́ lẹ̀ dàbí gbà tó ti kọ̀ wọ́n ti fẹ́ rùkù yóò máa gbé ìdàníyàn wọ́n ti bá sọ láti débi kí wọ́n rùkù yóò tún atún àníyàn dà yóò tún Allahu Akbar yóò tún sáré lọ bá ìmáàmù rùkù yóò tún padà sí dúró pé kọ̀dájú pé mo dàníyàn dà mùsíbà tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ̀mọ̀ pé ṣe tán ni ló ń dẹ́ láàmú àwọn àlejànú ní ojú ọgbádùn ìwọ náà ti sọ̀rọ̀ alẹ̀ fún wọn ti rí ọmú dọ́ba torí ẹ̀ lọ́lọ́run bá ti sọ kul a'udhu bi rabbin إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ọlọ́run sọ súra yìí kalẹ̀ kalẹ̀ bá a máa kàá fi borí irú nǹkan bẹ́ẹ̀ pé kọ́lọ́run ọ̀là wa kọ́ sọ wa ń bẹ̀. àwọn olùmọ̀wá ní kí ló dé tọ́lọ̀ ń sọ pé mí náà jìnnà tí wọ́n nàás. wọ́n nítorí pé kìí ṣe àlùjànnú nìkan ló máa ń sọ̀rọ̀ yíró ìsìyàn lọ́kàn èèyàn náà máa ń sọ̀rọ̀ yíró ìsìyàn lọ́kàn. ṣùgbọ́n tá àlùjánu burú ju tẹ̀yàn lọ ìdí inú tọ́lọ̀ ń sọ pé minal jinnati wan nas. tọ́ ọmọ èèyàn náà ń kọ́ àwọn náà burú àwọn náà burú àwọn náà ní nǹkan tí wọ́n fi ń sábò sí sálùjánu àwọn náà ní nǹkan tí wọ́n máa fi kó nira abálùjánu nínú ẹni tó bá fi eégún nu dí ó ti kó nira bá àlìjánu o síbẹ̀ mọ̀ pé eégún ló ń jẹ tiwọn ìgbẹ́ ló ń jẹ wọn wà bákan náà ìgbẹ́ ẹran kọjá pé ló ń fi nù dí ó ti kó nira bá àlìjánu torí pé ìgbẹ́ ẹran tiwa ló ń jẹ ẹran tiwọn ìgbẹ́ ẹran tiwa ló ń jẹ ẹran tiwọn tiwọn nínú àdìsí anábà muhammed sallallahu alayhi wa sallam ti abdullahi bin mas'ud radiyallahu anhu tó gbà wá tí ìmáàmù muslim gbé jáde nínú tírà rẹ̀ àwọn àlejànú tọrọ lọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam pé ẹ bá wa sọ ẹ bá wa pèsè ń tá a máa jẹ lóúnjẹ ẹ bá wa pèsè ń tá a máa jẹ lóúnjẹ anábì ni lakum kullu azmin dhukira ismullahi alayhi gbogbo egungun tó tara ẹran kan wá lẹ́ran tó ṣe pa dárúkọ ọlọ́run ọba síkà tó dùn yaqa'u fi aydikum tí egungun ẹ̀ bá ti lè bọ́ sí yín lọ́wọ́ aw fara ma yakunu lahma yóò yí padà yóò di ti ẹran tó pọ̀ gidigidi ń bẹ lára rẹ̀ eléyìí jẹ́ oúnjẹ yín wa kullu ba'rati wa kullu ba'rati 'alafin wa kullu ba'ratin bẹ́ẹ̀ ni gbogbo ògbẹ́ tiwa wa kullu gbogbo ògbẹ́ tiwa alafun li dawabikum yóò máa jẹ oúnjẹ èrí oúnjẹ fún àwọn ẹran tí oúnjẹ tàlùjọ́nù lẹ́gungun aṣọ egungun nù wọ́n wá yàgbẹ́ wọ́n wá jẹ́ egun ló mú ló nù dín tàlùjọ́nù bá lé ọ̀ka sọmọ pé wọ́n lọ́ọ́ fà ìgbẹ́ ẹran wa ó mú òun fi nù dín níbi tó kúta pọ̀ sọsọ àwọn kí tàlùjọ́nù tó máa ń lé ọ̀ka kó jáwọ́ ẹran táwọn náà rún jẹjẹ sọmọ pé wọ́n lọ́ọ́ fà bákan náà nínú nǹkan tí ọmọ èèyàn máa ń ṣe ìdí ni táwọn Ànábì sallallahu alaihi wasallam sọ pé fala tastanju bihima ẹ má fi egungun nù dí o ẹ má fi gbẹ ẹran nù dí o fa innahuma ta'amu ikhwanikum torí pé àti egungun àti gbẹ ẹran oúnjẹ ni wọ́n jẹ́ fáwọn ọmọ ẹ̀yà yín o àwọn àlùjànnú wáyé o nínú tọ́mọ èèyàn tún máa ṣe nínú tọ́mọ èèyàn tún máa ṣe. láti fi kó ìnira báwọn àlejànú òun náà ní kẹ́ ihò kan ihò kan lẹ̀ kẹ́ wá jẹ́ pé ńgbà tẹ́ fẹ́ ihò yẹn lẹ sẹ́ẹ̀tì pẹ̀lú tọ yín torí pé ihò yẹn ó lè jẹ́lé àwọn àlejànú wọ́n ń tọ̀ sí rẹ̀ ó wá nu súnà náà pé má tọ̀ sí ru rẹ̀ torí pé nǹkan kí nǹkan lè wọ́n ń sí bóyá àtọmọ làwọn náà wà ń ọkàn wọn kàrí ń dàlú àwọn táwọn náà wàá fi ọlẹ̀ pé ọ̀kárì bàbá tó má tọ́ sẹ́ẹ̀tì aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد عباد الله أنا ولا ما أقول لا تفي وايسو نبي أبراه على الجنة يبقى ọ̀nà wo láàmú lati fi wá ìsọ̀ níbi aburú aburú wa òun náà ni ká ka àwọn àdúà eléyìí tó wá nínú alukur'an àti tó wá nínú sunna anabi sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn àdúà àwọn ìsọ̀ ńlá ni wọ́n máa jẹ́ fẹ́ni tí aburú yóò sì jẹ́ ìwòsàn tó ní agbára púpọ̀ fẹ́ni táburú wọn ti rélù á tún á jẹ́ni tó gbópọn nínú ẹ̀mí torí pé tá a bá gbópọn nínú ẹ̀mí wa ọ̀pọ̀lọpọ̀ aburú yẹn ò ní ráyè lára wa ṣùgbọ́n tá a bá gbópọn nínú ẹ̀mí wa tá a lẹ nínú ẹ̀mí wa gbogbo aburú yẹn ó lè ṣẹlẹ̀ á sì jẹ́ni tó ṣe é pé. ànijẹ́ni tó sọra sílẹ̀ fún ìròyìnròyìn àní sọra sílẹ̀ fún àwọn ìtàṣetọ́ ni ọmọ gbé wá fún wa nínú ọpọlọ wa nítorí gbogbo ẹni tó bá ti sọra sílẹ̀ fún àwọn oríṣiríṣi àbá eléyìí tí àṣetọ́ ni ọmọ gbé wá fún nítorí dájú ní tó ṣe yóò tún bọ̀ o dájúdájú àwọn medical doctors àwọn náà ti mà wípé ọdẹ orí tó bá ń ṣèyàn oríṣi méjì ni o ọdẹ orí wà tó jẹ́ pé wọ́n máa ṣèyàn látàrí pé àwọn ẹ̀mí burúkú fọwọ́ bà tó bá jẹ́ pé ọdẹ orí ti ń ṣèyàn yẹn ẹ̀mí burúkú lọ fọwọ́ bà gbogbo wọn ti gbà pé kò sí oògùn kan kò sí abẹ́rẹ́ kan tó lè woru rẹ̀ sàn kò sí oògùn kan kò sí abẹ́rẹ́ kan tó lè woru rẹ̀ sàn nǹkan tó lè wọrú wọn sàn òun náà ni ni o ṣùgbọ́n oògùn kò sí bó ṣe lágbára tó tó lè wọn sàn àdúà kíké alukur'an àti ìkìlọ̀ agbọ́tà àdúà agbọ́tà kíké alukur'an sani tí nǹkan wá sí láàmà kìlọ̀ fún ni rárá o àǹjẹ̀nú tó wọ ara rẹ̀ ńlá kìlọ̀ kó ṣọ́ ara rẹ̀ kó sì fi arákùnrin fi arábìnrin yìí sílẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ní tá a fojú rẹ̀ rí yóò kó òun sí ńlá yìí kìí máa ṣe èèyàn èèyàn díẹ̀díẹ̀ bíi tiẹ̀ ni ọmọ sọ bẹ́ẹ̀ fàlìjànù ìwọ́tọ̀ kẹsì islam fún kankan irọ́ lásán tẹ́kẹ́ júmọ́ àti júmọ́ ló ń sin lọ ìdì sí ìdì ló ń sin sọ̀láàtì sẹ́rù rẹ̀ náà wọ́n ń sọ wọ́n yọ àlìjànù àbálìjànù ó tún rọ́bù ọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó dúró dédé nísìn lójoojúmọ́ anábì ni kò mọ̀ sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir kọ́ máa wí nígbà ọgọ́rùn-ún lójúmọ́ tọ́ ọ wí nígbà ọgọ́rùn lójúmọ́ ṣètọ́ni tèèyàn abálìjánu ò lágbára lórí rẹ̀ jọ ní ìsìn láàárọ̀ yìí títí di ìsìn ẹ̀yàn mélòó lọ́sọ̀ ẹni tí ó dojúkọ àlìjánu tí wọ́n sọ fún alìjánu pé kó jáde lára yẹn alìjánu wọ́n sọ fún ẹ ní gbólóǹkan ni pé wọ́n jáde lára rẹ̀ wọ́n sì wọ ara rẹ̀ tọ ìwọ gan tí ó gbà yẹn lẹ̀ tọ́ wá rí díẹ̀díẹ̀ kí lọ́ọ́ bá fi gbà yẹn lẹ̀ torí ẹ̀ a máa ṣàdúrà a sì máa kí alukur'an sheikhul islam ibn taymiyyah rahimahullah rukia tó máa ń ṣe láti yọ àlejànú lára ẹni tó bá dájú pé àlejànú ní ń dà láàmú kò ju kókè ayatul kursi lọ àti kul a'udhu bi rabbil falaq àti kul a'udhu bi rabbin nas wa bas ayatul kursi àti suratu al-falaq àti suratu an-nas pẹ̀lú eléyìí ọlọ́run máa ń fún ṣẹ́gun láti yọ àlejànú kúrò lára ẹni tí àlejànú bá ń wọ́n ní lọ́pọ̀lọpọ̀ tálejànú bá wọ̀ yẹn lára tó bá yẹ pé sẹ́kùl islam ló fẹ́ ṣe rúkìá fún yóò kọ́ di yóò súnmọ́ etí ẹni tá a lè dànù wọ̀ lára yẹn yóò wá ka ọ̀rọ̀ ọlọ́run ọba tó wà nù suratul mu'minun ayà one hundred and fifteen yóò kà sí létí pípọ́ lọ́n sọ pé afahasibatum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un sí ẹrù yìí pé a kàn dá yín lásán ni àti pé ẹni padà sọ́dọ̀ lọ. Ibn al-Qayyim rahimahullah wọ́n máa kí o Ibn Taymiyyah ó ní àáfàá wa Ibn Taymiyyah ó fún mi nírò wípé ní ìgbà kan rí tí wọ́n gbé ẹnìkan wá tó jẹ́ ọlọ́dẹ orí tó ń fẹ́ ṣe rúkúyà fún òun á kí àyà yìí sí létí afahasibatum. أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون sẹ́ẹ̀rù pa kàn dá yín nítorí asán lásán ni àti pé ẹ̀ní fàbọ̀ sọ́dọ̀ ọlọ. ẹ̀mí burúkú ti ń bẹ lára arákùnrin yìí eléyìí tó wọ̀ lára òní naam ó ní bẹ́ẹ̀ ni mànà bá a ṣe gbanú asán lásán lọ́lọ́run ti torí rẹ̀ dá wa àsì ní padà sọ́dọ̀ rẹ̀ ọwọ́ awì lẹ́ni tó gbóhùn sókè pé naam. Ibn ya ni nígbà tó sọ bẹ́ẹ̀ mo bá nawọ́ gán pọ̀pá mo bá dà ní kọ̀ọ̀ká yẹn ní ọrùn ẹni tí ọdẹ orí mú lẹ́nà ń o mo bá dà ní kọ̀ọ̀ká yẹn lọ́rùn mo dà ní pọ̀pá lọ́rùn débi pé ọwọ́ mi kàlè báyìí láàrin ìgbà tí mo nà ní pọ̀pá yìí tó nà lọ́ba ni àná òhìbò mo nífẹ̀ẹ́ rẹ̀ ni mo ṣe wọ́ lára mọ̀nà. Ibn Taymiyyah ni mo á sọ fún ẹ̀mí burúkú yìí pé huwa la yuhibbuk òun ò nífẹ̀ẹ́ rẹ̀ gbẹ́ni kéèyàn ò nífẹ̀ẹ́ ni tí ò nífẹ̀ẹ́ yẹn tí lọ́rùn lẹ̀ kọ́ fẹ́ ọ́. qalat ẹ̀mí burúkú yìí ni ana uridu an ahujja bih mo fẹ́ gbénu rẹ̀ títí tí ó fi lọ ṣe hajj káfílẹ̀ bá hajj ni faqultu laha ibn Taymiyyah ni mo á sọ fún pé huwa la yuridu an yahujja ma'ak kò wú láti bọ́ ṣe hajj àbúrò máa bọ́ ṣe hajj qalat ẹ̀mí burúkú yìí wá ní ah bàbá rí bẹ́ẹ̀ ana ada'ahu karamatan lak adékò máa jáde kúrò lára rẹ̀ láti fi sàpọ́nlé fún wàfà faqultu laha ibn Taymiyyah ni mo á dá lóko la walakin ta'atan lillahi wa rasulihi níṣẹ́ ló jáde kó lára rẹ̀ láti tẹ̀lé tọ́lọ́ láti tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam kò sáyè fẹ́nìkan láti ní ẹnìkan lára. qalat ẹ̀mí burúkú yìí wá sọ yìí pé fa ana akhruj èmi ọ̀ jáde fa qa'ada al ẹni tó dorí mú yìí ọ̀ wá jókòó yaltafitu yaminan wa shimala ń wọ̀ tó ń wọ́ sí pé áá ما جاء بي إلى حضرة الشيخ kí ló gbé mi wá dọ̀ Sheikhul Islam fún wọn máa ń ti ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ̀mí burúkú ìjáde kúrò lára rẹ̀ Ibn Muflih ọ̀kan nínú àwọn ọmọ kí Ibn Taymiyyah náà ló ná nínú tírà rẹ̀ al-Furu' fi al-Fiqh al-Hanbali Hanbali ó ní Ibn Taymiyyah rahimahullah wọ́n ní pọ̀pá tí wọ́n máa lò fún gbogbo ẹ̀mí burúkú tó bá wọ èèyàn lára ńgbà tó bá fẹ́ ṣe rúkìá fún un wọ́n máa dà wọ́n ní pọ́pá ni títí tí ọba jáde lẹ́rọ yọ jáde lé lásán kọ́ ni ọ̀rọ̀ àwọn àfa àwọn yìí lọ́rùn láti lè rí bẹ́ẹ̀ ṣe bí ìbá sí páàrin wọn àtọ́lọ́ ń da wọn ò fẹ̀sìn ṣeré rárá wọ́n jẹ́ ni tí òfin tànàbí Muhammad sallallahu alayhi wa sallam tí òfin rárẹ̀ wọ́n ṣe tọ́lọ́run ló mú kọ́ lọ́wọ́ bó ṣe tiwọn náà táwọn náà bá dúró á rí i pé kò ní fáwọn náà gẹ́gẹ́ bí ti ṣe ṣòro fáwọn aṣáájú wa Ibn Taymiyyah ẹ̀ sànàbì kìí ṣe sàábì kódà kìí ṣe tábìrì kódà kìí ṣe tábìrì tábìrì tábìrì sí wọn púpọ̀ ṣùgbọ́n Kursi tọpọlọpọ bá láwọn ń serú pé á àyà yóò ti pọ̀ jù lórí sírísírísírísírísírísí wọ́n tún máa kà wọ́n lọ́nà tí òtún bá súnà mu lórí sírísírísírísírísí wọ́n tún máa wíwí kúwí tí òní tún máa ń gbà míì ló kọ pé àdàlú ẹ̀wà yìí tá a bá dà pọ̀ yóò já sí tá à ń fẹ́ subhanallah torí ẹ ẹdíkà wà náà dúró tọ́lọ́n ẹjẹ́ àdúró ti tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiwa náà máa já sí rere wáyé o ká dínà sí ẹgbẹ́kẹ́gbẹ́ ká dínà sí ìrìnkúrìn ká dínà sí ìgbọ́kúgbọ̀ ká dínà sí ìṣekúṣe ká dínà sí ìwòkuwò gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí wọ́n lè jẹ́ sábàbí kọ́dé orí ó ṣèyàn wọ́n lè jẹ́ sábàbí kọ́dé orí ó ṣèyàn torí àwọn àlùjànnú tẹ́ rí yẹn wọ́n máa ń ráyè wárí yẹn ní gbogbo ìgbà téèyàn bá ń ṣe rékéré téèyàn bá ń ṣèṣekúṣe téèyàn bá ń gbọ́gbọ́kúgbọ̀ téèyàn bá ń rìnrìn kúrìn láwọn àsìkò yẹn ìyẹn ti máa ń sọ̀rọ̀ alẹ̀ púpọ̀ ó máa ń rọrùn fálìjànú láti wárí téèyàn bá tún wá lọ jẹ́ ní tí kìí ṣe ìrántí ọlọ́run tó jìnnà sí kíké alukur'an ó jìnnà sí mímá sí adkar àwọn gbólóyìn ìrántí ọlọ́run ìtànàbí sallallahu alaihi wasallam ní ká máa ṣe lóru àti lọ́sàn bíi أعوذ بكلمات الله التامات من شر ما خلق ثانيك وولا متالجما بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ثانيك وما ولا حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ثانيك وما ولا tí wọn bá jìnnà sí gbogbo orú àwọn gbólóyìn tí èwe osùnmá osùnmá kọjọpọ aburú yóò rọrùn láti ṣe èèyàn kò kátó lọ́nkún kò kátó kankan oògùn náà ni oògùn burúkú ni wọn máa kó ká nítawọn àlùjánu fẹ́ náà nìyẹn wọn á rí pé tó oògùn náà lórí ti dúró tán bá máa wọn torí máa yóò máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ayatul kursi mùsùlùmí ò gbọ́dọ̀ fi ṣeré rárá ni ayatul kursi òun láyà tó ga jù nínú alukur'an anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá ké e ṣáájú kó tó sùn olùsọ́kan látọ̀dọ̀ ọlọ́run kò ní yé bẹ pẹ̀lú èèyàn títí tí lè fi máa olùsọ́ni látọ̀dọ̀ ọlọ́run kò sínú pé ọ̀sọ̀ pé òun ló gbé mi lọ tí aburú fi wá sí arákùnrin yìí olùsọ́ni látọ̀dọ̀ ọlọ́run wọn ò ní ká sanwó oṣù fún subhanallah àbówó ojúmọ́ wọn ò ní ká san fún ajá sera rẹ̀ nígbà tó ọkàn máa ń sùn bọ́rọ̀ gidi tó ò ní sàdúà kó tó sùn ò ní ká kó tó sùn bẹ́ẹ̀ náà ni lẹ́yìn ìgbà tá a bá tún ó tún bẹ́ẹ̀ tá a tún ṣe láàárọ̀ pé ká tún kẹ́ jama ká má fi ráàlì sọ fún wa sallallahu alayhi ó ní lẹ́yìn gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan ká máa ké àyàtọ̀ kùrùsì èèyàn ò sì ní máa ké àyàtọ̀ kùrùsì lẹ́yìn gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan kí nǹkan kan di lọ́nà láti wà àlùjánnà yàtọ̀ sí kú ìyẹn ni pé tó bá kú yọ wà àlùjánnà náà ni àmọ́ pẹ̀lú májẹ̀mú kó jẹ́ mùsùlùmí pẹ̀lú májẹ̀mú pé mùsùlùmí torí di eléyìí kò burú ká rí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam àwọn ẹni tó jẹ́ pé tí nǹkan bá ṣèyàn tọ́jẹ́ má pálíjànú lọ fọwọ́ bà àwọn ẹni tí ó ṣerú pé á fún tí wọ́n ṣerú pé á fún pẹ̀lú ẹ̀mí pé kọ́ lọ́wọ́ bó fún lálàáfíà wọ́n bá kí ayatul kursi tọ́ kí kul a'udhu birabbil falaq kul a'udhu birabbin nas tọ́lọ̀ wọn bá bá ṣe tán láti gbàdúrà wọn ẹni tí àlìjànú wọ ara rẹ̀ ẹ̀rí tó ṣubú tó dákú bẹ́ẹ̀ bá ti kí àwọn àyà yìí. tuba ti wa daku ɔrɔ tɛ ma gbɔ ni sikoni jɛ tiɛ ma ɔrɔ ti alijanutɔ wɔ la ni èyàn ma kó alijanutɔ wɔ la ara kele orukɔ rɛ sɛ mùsùlùmí ni ɔni àbí kéferì tí wɔlọ ma ma wɔ la ni àbẹ nìkan lɔrùn ɔsì torí ɛ kò nílò ní jɛ ɔjà di kó lara rɛ so títí tɔlɔ wọn fi se tí alijanu yóò fi jáde kó lara ǹjẹ́ ma fi ṣiṣẹ́ se káwọn ọmọ níṣẹ́ lọ rárá o ká fi ṣiṣẹ́ se kò sọ́nà ń bẹ̀ nítorí fi ó gbogbo ohun tí rẹ̀ gbogbo ohun tí rẹ̀ dàpọ̀ mọ́ ẹ fi wá máa ṣiṣẹ́ babaláwo torí ẹ kọjú kadà ló ń ọ àpẹjà pàdé láago báyìí ní masalasi. So kése pé ọ wà lọ jókòó kalẹ̀ ọ tẹ sáńbọ́ọ̀dù wà bàbá rúkìá rárá o tẹ́lẹ̀ yóò sí nínú lànà tí àwọn aṣáájú rere so ó sì tún bẹnu tó lè fàkóbá gan fún kájú ààrẹ yẹn ọmọ àgbà torí tá a bá ti jókòó tì kò sí tàbí ṣùgbọ́n pé á tẹ̀bàtì ìjókòó tì ní ìtẹ̀bàtì ó túmọ̀ sí pé àníṣerúkú afẹ́nìkan àfi ká ṣe kínní ká gbowó lọ́wọ́ rẹ̀ ìmọ̀ gbowó lórí rẹ̀ ó lè ṣe sábàbí ká dùn àyàn mọ̀mọ́ gbà ìdènà tábìlì pànàbí sallallahu alaihi wa sallam kò gbowó lórí rẹ̀ nígbà tí arábìnrin yẹn gbọ́ ọmọ wa kò sọ pé báyìí lẹ́sàn kò sọ pé náà ẹ má sanwó ó dìgbà tó o kò sí nínú àjẹ́ndà kò sí nínú kọ̀ǹdíṣàn ó wu obìnrin ó sì kọ ẹ̀bùn fún anabi sallallahu alayhi ẹ wá mọ̀ wà nábì kó sọ pé gbogbo tó kó wá náà ni kó kó o ó múnú fi sallallahu alayhi wa alihi eléyìí túmọ̀ sí pé ti conditionalize ẹ̀ fún ẹni tí ó gbéyàn wá bọ̀ tẹ̀fi ṣe tó sì sọ di sẹ́ tán bá bùn kò burúkọ gbà tán bá bùn ọpọlọpọ nǹkan ìsara rẹ̀ wọn ti kìbọ í bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìsara rúkìá wọ́n ti kì í lè gbé akíní ah, kan wọ́n da kan da kan gbogbo eléyìí sọ alákọ̀ọ́lẹ̀ ni sọ alákọ̀ọ́lẹ̀ ni àbí torí pé nǹkan yẹn ò sí nítòsí ń bí ibòmíì ló ti wá iná ló fi wá gbogbo nǹkan àwọn náà máa ní òróró papọ̀ kan kan ẹ dúró dédé ntí ìsara rẹ ẹ gbé wọnú rẹ o rúkúyà tó bá ti ṣe rúkúyà tọlọmọ bàbá ọlọ́ọ̀ni ọgbà kìí ṣèyàn ọlọ́ọ̀ni ọgbà kìí ṣèyàn ẹni tó ń sì ṣe rúkúyà fún gbọ́dọ̀ gbàgbọ́ ikpe ọlọ́wọ́n bá ló lè ṣe èèyàn ò lè ṣe rúkúyà dá ti fẹ́ ṣe sábàbí lásán ni sábàbí lásán ni tọlọmọ bàbá kọ pé yọ jẹ yọ jẹ tọlọmọ bàbá sì ní kọ́ má jẹ kò lè jẹ tẹlẹ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin abẹ́ ọlọ́wọ́n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó ṣàánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba kó fi àlàáfíà kó fi tó gbogbo oríkèé wa kọ́lọ́wọ́n bá wa kọ́mọ́fà ìdásí wa gbogbo àwọn ẹni tí aburú ti ṣe àìdá àárẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọpọlọ ọlọ́wọ́n bá dákun bá wa fún wa lálàáfíà ọlọ́wọ́n bá dákun bá wa wò wọ́n sàn ìwọ ọlọ́ba tí ó fi àdánwò yẹn kàn wọ́n kò sí sẹ́ni tó lè mú kú àfiwọ́ ọlọ́run ìwọ ọlọ́run ọba náà là ń bẹ̀ kíkọ́ ọba wa mú àdánwò náà kú fún wa àwa náà tí oníkálukú tó jẹ́ pé ń gbé ara ẹ̀ tiẹ̀ ká ọlọ́run ọba dákun kó fún wa lálàáfíà ọlọ́run ọba kó ṣàánú wa kó ṣàánú gbogbo wa ní kọ̀kọ̀ àti ní gbangba bùkátà kálukú níwájú ọlọ́run ọlọ́run ọba mà ọlọ́run ọba kó gbọ́ bùkátà wa fún wa a ti sọ wípé àwa mùsùlùmí láwọn ọjọ́ tí a ní níwájú wọn yìí ẹ jẹ́ ká pọ̀ ní àdúrà ká pọ̀ ní àdúrà kí àlàáfíà kó lè bá jọba lórílẹ̀‐èdè wa àwọn pákáleke tó ń ṣẹlẹ̀ àìrẹ́dọ̀fin lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lágbọ̀n àbìkan lórílẹ̀‐èdè ó pé gbogbo orílẹ̀‐èdè ló ti ń ṣẹlẹ̀ nítorí pé tọ́kàn àwọn èèyàn bá balẹ̀ níbì kan tí wọ́n sì ń gbé orílẹ̀-èdè yẹn tí wọ́n ń wò pé òkúkú dọ́dọ̀ rẹ ọ̀dàdúpọ̀ ọ̀gbádùn ọ̀dàdúpọ̀ ọ̀gbádùn gbogbo tó bá ṣẹlẹ̀ níbikíbi lórílẹ̀-èdè rẹ ọ̀dọ̀ rẹ ló ti ṣẹlẹ̀ ìyẹn wọn máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ a lágbára kan tá a ní a ní nǹkan kan táwa lè ṣe àdúrà náà la máa ṣe tọ́ra lórílẹ̀-èdè orílẹ̀-èdè nínú constitution rẹ̀ òun sòṣùgbọ́n orílẹ̀-èdè ọlọ́run gbìyànjú àwọn òríbi tí ń gbìyànjú yẹn sí wọ́n ń pa àwọn èèyàn ń pakópa lójoojúmọ́ wọ́n lé àwọn èèyàn kó ń lé wọn wọ́n lé wọn kó ń lù wọn boko haram sọ kó ń gbà lù ẹ wo nǹkan bẹ̀ ń fa a'udhu billahi minash shaitani rajim tọ́ àwọn mùsùlùmí wọ́n sì ń pa jù àwọn mùsùlùmí wọ́n ṣe lọ́sẹ̀ jù kí ni ẹ̀ṣẹ̀ àwọn mùsùlùmí yìí kí lẹ̀ṣẹ̀ wọn àwọn èèyàn wà nù mọ́ṣáláṣí wọn sí wọn sì wá sọ bọ́ǹbù sí wọn láàrin a'udhu billahi minash shaitani rajim tí ọba wa dákẹ́ tẹ̀mí bá gbẹnu lọ tá a máa bẹ lọ́hùn tẹ́ ẹ máa pé aburú la ṣe o lábẹ́ òfin ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tọrọ mùsùlùmí ọba ti jẹ lógún falaysa minhum ọjọ́ kan náà àwọn mùsùlùmí torí rẹ̀ ẹja pọ̀ ládùá àwọn lèmáàmù lèmáàmù láwọn mọ́ṣáláṣí ká máa ṣe kùnúùt ká máa ṣe kùnúùt kò bá jẹ́ sọ̀látù fajr kò bá jẹ́ sọ̀látù dhuhr kò bá jẹ́ sọ̀látù asr kò bá jẹ́ maghrib kò bá jẹ́ ìṣáì a ṣe kunut nígbà tí àmì wo bá ń ṣẹlẹ̀ táburú bá ń ṣẹlẹ̀ islam ní ká ṣe kunut kunut yẹn yóò mọ wáyé ní raka tó parí gbogbo sọláàt báyà kẹ́ tó rúkú lẹ́yìn ìgbà tẹ́ bá ka kí ó tán àbí lẹ́yìn ìgbà tẹ́ bá gbórí sókè láti rúkú ìmáàmù ó bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà kunut tó bá ń ṣe àdúrà yẹn àwọn máàmú tó wà lẹ́yìn rẹ̀ wọ́n máa dáhùn wọ́n máa ṣe àmín àmín títí tún ìparí àdúrà yẹn ó sì dá káfí sínú àdúrà wa yẹn pé allahumma walli alayna khiyarana wala tuwalli alayna shirarana ìwọ ọlọ́run àwọn ẹni rẹ inú wa ni kò dín kún ọjọ́ lórí ilé wa lórí o àwọn èèyàn bú ọlọ́run mẹ́jọ wọn dépò lórí torí pé tí orílẹ̀-èdè kan bá fẹ́ da àwọn olórí wọn da torílẹ̀-èdè kan bá fẹ́ bàjẹ́ àwọn olórí tí ò da lọ́lọ́run máa yàn fún wa torí ẹ̀ tẹ́ ẹ̀ bá máa ṣàdúà tí nǹkan bá tún ṣe tó bá tún yíwọ́ tó tún jẹ́ pé àwọn ẹni tí ò ní jẹ́ nǹkan da náà ní tún bẹ́ńbẹ́ tẹ̀mọ̀kọ́ àwọn náà fọ ara ṣe ra wa nù torí ẹ ẹja máa bẹ lọ pé allahumma walli alayna khiyarana wala tuwalli alayna shirarana nígbà tí a bá forí kalẹ̀ nù sọ́láàt ẹ tún máa bẹ lọ nbẹ ọlọ́run ọba ni máa gbàdúrà tẹ̀yìn ẹrú rẹ̀ bá sì bẹ̀ ọ́ dájú pé yọ gbọ́ yọ gbà náà ni. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم ول علينا خيارنا اللهم ول علينا خيارنا اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا اللهم لا تول علينا شرارنا اللهم لا تول علينا شرارنا اللهم أدم الأمن والاستقرار في نيجيريا اللهم أدم الأمن والاستقرار في نيجيريا اللهم خذ الأشرار أخذ عزيز مقتدر اللهم خذ الأشرار أخذ عزيز مقتدر اللهم أحس المبطلين عددا واقتلهم بددا ولا تغادر منهم أحدا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله